أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحكمة الخامسة والأربعون eléyìí ni ọ̀rọ̀ ọgbọ́n ogójì àti márùn-ún látọ̀dọ̀ àfàwà ibn Ataullah azakandari ó ní man qalla amalun barasa min qalbin sa'idin wala kasura amalun bárasà mìǹkọ́líbìn rọ́ọ̀gìbìn afa ń jẹ́ kó yẹ wa pé ó ní máa ń kọ́là amalu tẹ́mánì kọ́ wa kọ́là kí n kò kéré amalu iṣẹ́ tá à ń ṣe tá a fi ń sin lọ́hùn ó ní kékeré ìzàbárasà mìǹkọ́líbìn sáìdìn tó bá yẹ pé iṣẹ́ yìí jáde látọ̀rọ̀ kan tí ọ̀ka yé kún tó yẹ pọ́ lọ́n ló kà kún bí ọkàn àwọn sàábì àná Muhammad bí ọkàn àná Muhammad bí ọkàn àwọn ànábì ọlọ́run tó yẹ pé ọlọ́run ti tóbi lọ́kàn àwọn gbogbo iṣẹ́ tó bá tọwọ́ wọn wá iṣẹ́ yẹn ò kì í ṣiṣẹ́ kékeré kò sì ní gbúgba aládá kéke ló fi jẹ́ pé tá a bá ti rí ọ̀rọ̀ quantity kọ́ ní iṣẹ́ tiwọn ọ̀rọ̀ quality ni hasbunallah ọ̀kan ló tẹnu ànábì Ibrahim jáde ó sì pọ̀ dídí iná. Oye. Oh, yeah. wà lè fi wé one million tiẹ̀ ìwọ tó ẹ pa yé ń bẹ lọ́kàn rẹ̀ wàlà bá a tẹ̀ ti sọ pọ̀ fa ọba two million tẹ̀sùbà ó ṣe nǹkan kọ́ mọ́sálásí kọ́dà o ṣe gbogbo ń ariwo wa pọ̀ tó bá jẹ́ pé mi ń kọ́ ìbẹ̀rọ ọ̀gìb ẹni ó jẹ́ pé ìfẹ́ ayé náà lọ́ba débi gbogbo ètí ń ṣe bí sàwọn ti wò ó pọ̀ tó àbá ní pé ọlọ́run ní síjú wò iṣẹ́ tó ti ní ṣírùkù nú iṣẹ́ tó pé nítorí káwọn èèyàn lè pé ra àmọ́ ríro eléyìí lè ṣe ọlọ́run ní síjú wò ló jẹ́ pé ọ̀pọ̀ tìyàn kọ́ lè yín bí méjì bá ti sọ gángan mọ́sà àbó lè fọ́ ọgbọ́n ìtàn pè lè nù ẹjá gbìyànjú kárí ẹ àníyàn tó ṣe kí iṣẹ́ wo lè gbé wá débi rẹ̀ kó sì lè bàbàrà níwájú ọlọ́run asalaamualeykum wa rahmatulahi. وبركاته